kí ni ìdájọ́ ẹ̀sìn lórí pé ká gba grants lọ́dọ̀ ìjọba tó bá ṣe pé nǹkan tán fẹ́ fún wa lọ́fẹ̀ẹ́ ni fẹ́ pé nǹkan tán fẹ́ fún wa lọ́fẹ̀ẹ́ ni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tíjọba bá fún wa ní owó àbò fún wa nílẹ̀ àbò fún wa ní nǹkan kò sí nǹkan tó burú mi ká gbà Umar radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ti fún un ní nǹkan umaru wa ni ya rasulallah iri òjíṣẹ́ ọlọ́ọba àti man wa afqar minni fífún ẹni tó tún tálíkà jù mí lọ that is èmi ò really need ẹ ẹ fi fún ẹlòmí anabi sallallahu alayhi wa sallam wa ni ya umar ire umar ma jaaka min adal maal. وأنت غير سائل ولا مشرف فخذه وتموله tolórí bá fún ẹ lówó tíjọba fún ẹ lówó tí ó ń ṣe pé wọ́n ló béèrè fún tí ó rẹ̀ kì í ṣe pé ó nàga fún فخذه وتموله gbà á kí wọ́n fi ṣe nǹkan tiẹ̀ wàmálà tán bá fún ẹ lówó yẹn ni فلا تطع نفسك anabi sallallahu alaihi ni ní mọ́nàgà fún so ló jẹ́ pé ìjọba bùnyàn lówó kò sí nǹkan tó burú bi pé èèyàn gbà àwọn afáàmì ní ìjọba tó dáa ni wọ́n ń sọ that is olórí tó dáa tó yẹ pé olórí tó ń ṣe àbòsí fún aráàlú tó ń ṣàbòsí fáwọn èèyàn ni wọ́n ní kéèyàn má gbà ṣùgbọ́n ìyẹn kò ń ṣe nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó fi rinlẹ̀ ní tó sọ ni pé ma ja'aka min hadhal mal fakhudhu wa tamawwalhu wa anta ghayru sa'ilin wala mushri fakhudhu wa tamawwalhu anabi ò separate bóyá olórí tí ó ṣàbòsí fáwọn èèyàn bíi tí ó ṣàbòsí fáwọn èèyàn olórí mélòó ni ó ṣàbòsí fáwọn èèyàn lásìkò tá a wáyé olórí mélòó ni ò ṣàbòsí fún àwọn èèyàn olórí mélòó ni ò tọwọ́ bọ owó ìlú olórí mélòó la fẹ́ kà lónìí so ló fi jẹ́ wípé lókùngbà tí ò bá ti kí ń ṣe pé nǹkan tó lè implicate yàn kó sí nǹkan tó burú kéèyàn gbà so tí gọ́ọ̀mẹ̀ntì bá fún wa ní grant kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n bá yẹ pọ́n láwọn ya wa náà ni tí ò bá sí èlé ń bẹ kò sí nǹkan tó burú bíi pé gbà ṣùgbọ́n tó bá yẹ pé èlé wà ń bẹ eléyìí ń tá gbọ́dọ̀ súnmọ́ ni wallahu a'lam. The Guidance Facebook page. Follow, like, and share.